ẹ̀sìn kan dá kéèkó gbogbo àwọn ẹni wọ́n sọ dá ọkọ̀ dá kéèkó. Yọ́mọ wa tara rẹ̀ jẹ kéèyàn lè mọ̀ wò pé ah, orí rẹ̀ pé gan ah ẹ ti dé Lisbon rí ah ẹ ti dé Amsterdam Amsterdam àsìlámọ̀ kúkú mọ́. So yọ́mọ wa mọ́ wọn tuntun yìí wá sódà tí àwọn fi máa wúra wa lóńdùkọ á fi máa wúra lẹ́ni tí ọ̀gbọ́n pé ah, káàkó lè mú òsèlè dé ìlú ìlú ìlú ọ̀kọ̀ọ̀kan wa kí olùkó sì ní délùú òyìnbó kí lọ kọ́ ọ̀làjú wa kí ní bẹ́ẹ̀lú òyìnbó yẹn rọ́lá sí. àkàrà kó mo wá wọ́n wá kó gbogbo pàǹtí tí wọ́n kó wá fún wa àwọn wa máa fi sókè ẹ̀rí nísìnyí tá a bá múra bá a ṣe múra táwọn ọlọ́ aṣọ táwọn bàbá wa máa wọ̀ kí kálukú wa tọ́jú ọmọlúwàbí èèyàn tẹ́lá ti wọ bùkú ibi kan wọ́n máa gbé à natively ló dress natively ah natively báwo ẹ̀yin ni internationally abẹ́ ẹ̀kọ́ ni torí ẹ̀ wọ́n mọ̀ á tì wọ́n náà ó gbéra rẹ ní ustaz ọ̀rọ̀ ọmọ wọn jẹ̀lú bá bùkẹ́ làbíyà rẹ ọmọ ọ̀rọ̀ àwọn jẹ̀lábíyà rẹ wọ́n mọ̀ á wọ ọkọ̀ lókà wọn náà lẹ́ẹ̀kan láàrin lọ́ba máa wọ ṣẹ́ẹ̀sì ó ti wọ́ sokoto lọ́ba tó ti yọ pé yára sórí pé ní ìsìn àtẹ́yìn náà social line ẹ sọ́ṣà wọn náà gba mìíràn gba bẹ̀rẹ̀ wọn kàn sí pẹ̀lẹ́pẹ̀lẹ́ tó ẹni fọ́ máa ń bá dírẹ́sì ẹ̀ máa da bọ̀ tó fi táì máa da ẹ̀ lẹ́wọ̀n ni tíṣe rẹ̀ kú gbé táì sí sọ́run tíṣe rẹ̀ wá gbé táì sí sọ́run tó ń fa gbé fìlà pẹ̀lú tó sórí nígbà ní mo ní ìta ẹ̀rí sọ́kà ìrú ọjọ́ ọjọ́ bùbá àkùrọ̀mọkùnmọ́ ẹwà àwọn obìnrin wa bá ṣe sọ wọ́n dà lórí pé àwọn àwòkọ́sí òyìnbó yìí nítorí pé olùgbà kọ́lọ̀ òyìnbó ló ti dàrú kọ́lọ̀ ti wọ̀ ọ̀dà ọwọ́ abẹ́rẹ́ sí ní gbójú ọlọ́sàn ni kí ìpara tí fi gbójú kó yíwọ́ ojú bá dàbí ojú ọ̀bọ àgbẹ̀bọ̀. ẹ rí àwọn obìnrin wa wọn ò tún fẹ́ borí mọ́ wọn fẹ́ borí mọ́ nítorí pé wọ́n fẹ́ di òyìnbó kálukú ti di ọlájọ́ òyìnbó ẹ̀ nà ẹ rí irun wọn báyìí gbogbo orun tọ́lọ̀ fún wọn wọn fẹ́ lò wọn wọ́n lè ta gúlúgú báyìí sáàrin orí wọ́n á lọ gbé wíìgì wọ́n ń ta wíìgì lọ́jà mẹ́ọ̀ yọ lọ gbé wíìgì olómi dúdú oníkọlọ yẹ́lò pink black black and white wọ́n gbé sórí ní gbọ̀n. ìwọ náà tó ọ̀gbọ́n dáadáa ó rò pé irun orí fọlákẹ́ ni ẹ̀kẹ́ sí irun orí fọlákẹ́ àkọ́rọ́mọkú mọ́mọ́ irun orí òkú ni irú ẹsìn ni wọ́n ti bá wọn ṣe déédéé sáìsì orí wọ́n kàn dé fìlà ni wọ́n wá pé ó mo gba ti rún ẹ òbúrú pọ̀ bá fẹ̀ ọkàn rọra ni orí rẹ̀ wọlé àbá ní ní ní wíìgì bá bọ́ olùbàdàn polówó ẹ what is the reality lórí yẹn. àwọn obìnrin wa akramakumullah ẹ̀rí pọ́pọ́lọpọ̀ wọn ti ẹ̀fẹ́ rí kíníkà jìlbà láwọn mùsùlùmí jìlbà kí làwọn bẹ̀rẹ̀ sí àwọn àníjì rẹ̀ ẹ̀rí tí obìnrin náà kọ̀ wọ́ sọ̀kòtò mi not tight yóò tún wá wọ t-shirt yóò wọlé lórí yóò ara gbé borí ìborí rondo kan yóò gbé sórí onígbàtẹ́ ti ká ẹ̀ yóò gbé sórí láti ṣó pé mùsùlùmánù náà but a social muslim lady la hawla wala quwwata illa billah wọ́n mọ̀ wá inferiorize àwọn ọmọbìnrin tí ń tẹ̀lé sí ọlọ́run àwọn bàbá tí ọ̀dà kankan mọ̀ náà àwọn olódo àwọn ẹ̀yẹ olódo táwọn náà dá kankan mọ̀ náà ẹ̀sìn ọlọ́run wọ́n mọ̀ wá fi eléyìí ṣàpèjúwe fọ́ ọmọ wọn bí mo ṣe fẹ́ kọ́ ọmọ jáde nìyẹn irú múra tẹ́mi náà fẹ́ nìyẹn kó look social kó look civilized kí kọ́ ọmọ ọgbọ́sọ gbàgbẹ́rẹ́ kankan pé kí ni ọ wá sọ ọmọ dọ̀tà ẹ̀rí ọmọlúwàbí oní bẹ nínú ṣòkòtò tó wọ̀ obìnrin bá ọyí ọkùnrin ká tó kóbìnrin àwọn ṣòkòtò yóò tún wá yóò tún ya bí ẹ̀mẹ́ta níbi tán ọ̀làjú nìyẹn àwọn ọ̀làjú oko báwo gan lẹ́ranko rí ètò wọn mọ̀ wá wọ̀ kánú nígbà tó ọwọ́ ṣòkòtò nítorí pé bẹ́ẹ̀ ni àwọn grace àwọn doctors ẹ àwọn juliana mẹ́sìn wọnú ní England wọ́n ti wọ fíìmù wọn pé bá ẹlòmíì òkú débi kan rí fíìmù yìí náà wọ́n ti rí pé bá ṣe wọ̀ ní ọba àwọ̀ bẹ̀ àbá ọwọ́ àwọ̀kọ̀ ikú àwọn tilẹ̀ yìí àwọn lọ sí lọrin àwọn tilẹ̀ yìí àwọn lọ sí Ògbómọ̀ṣọ́ àwọn tilẹ̀ yìí àwọn lọ sọ́yọ̀ àwọn tilẹ̀ yìí àwọn lọ sí Ìbàdàn ìgbẹ́ bàbà tòkòtò ló sì wọ̀ bẹ́ẹ̀ mọ̀ pé tí máa ń àwọn Florence lọ́n yóò sì ọ̀nà mi ìtọ́ ń gbàgbẹ́gbà kẹ́ni èèyàn tó ti játa ti pẹ́ títí ti sọnù. lójú gbogbo ẹ̀ bá sídà yókù tó lọ sòkòtò dì tí ọmọ ìṣó pé kí ni kí ló ń gbé pamọ́ tẹ́lẹ̀ náà ó ń bá ń ṣe bí ayé lòrò ráńwé ìdíjà yìí náà ìṣe lọ́yẹ fún wọn máa rìn òwò ká ọmọdọ̀wọ́ lọ́lá àdúnàánú àbí wéèrè kọ́lọ̀ máa yà wá wéèrè gbogbo ẹ̀ máa ti rí tó ń ṣe làwọn náà fẹ́ máa ṣe pé gbogbo ẹ̀ tí ti sọ ìgbésẹ̀ ká wọ́n bí láàrin sọ́lọ̀ ẹ tí ọba sọ english sẹ́ẹ̀ká ẹ dákun ẹ dáhùn ẹ máa pààrọ̀ sẹ́ẹ̀ká kún tẹmọ kẹlẹ omi ọsàn dédé wá gbẹkọ àfikún náà lè sọ english subhanallah wọ́n ti sọ èdè english yẹn dèdè àwọn ọmọ àlejò náà ara pé ètò òyìnbó bá ti kà ńlá kà oníkálukú tẹ máa ń sọ̀rọ̀ tẹ ń sọ̀rọ̀ tẹ ń sọ àwọn yorùbá yorùbá gbá kọ́ọ̀bì ọmọ ọ̀gbìn wọn kàn wọ́n sọ english náà ẹ ẹni pé wọ́n tún ti english láìsí yorùbá ẹlòmí ọmọ bá ń sọ yorùbá ẹ mọ̀ pé sí òyìnbó ló sì sọ ní àbíkiri ẹ mi mi ní dẹ̀fẹ́ bírí àwọn àwọn àwọn àwọn àwọn àwọn pẹ́sìlẹ̀ fún mi mi mi mi mi lọ. ẹ̀rọ lásán ìwọ báwọn ìyá rẹ ṣe jẹ́ english bá ti sọ yorùbá àdánwò fún àwọn èèyàn òyìnbó yìí náà sáà ti sáà gbogbo tó ìbò wa ti lọ da náà lọ da ìsìlámù ọba ní kọ̀dá kọ̀dá náà ni ah no tó ìbò wa ti lọ da ìsìlámù bá ní ọ̀dá ọ̀dá náà ni torí kó ìbò ni imam náà wà wò wọ́n sí ah ó ti yẹ ká kọ́ ká la dójú báyìí ẹ̀yẹ oúnjẹ ká ń jẹun lónìí ìwọ lọ́jọ́ tàwọn bàbá wa lẹ́gbẹ̀ẹ́ ìtọ́jọ́ tó ìwọ lóòótọ́ olùjẹ́ àwọn bàbá wa oúnjẹ táwọn ń wọ́n ti pè gbẹ́mìíró ni múnú lé ní ìgbà máa tókèlè tókèlè tókèlè yìí náà sáni sáá ẹni tó tó kàlá ọ ọjà fùfú lọ́sàn-án ọjà bá lálẹ́ bí òkúta bí òkúta yìí náà sáni sáá níṣẹ́ táwọn èèyàn lọ àtúnṣe òyìnbó wà àtẹ̀kùn ẹ̀mí wọ́n kàn dàmọ̀lá ni wọ́n pàtì wọ́n sọ́dọ̀ta tí àmàlà náà wá da nítorí tọ́lọ̀ pàápàá tí ẹ bá rámàlà àtọ́bí àbúlà ọ̀dà àbí ọ̀dà ẹnu bí wọ́n gbé ẹ̀rọ ti dòyìnbó lọ́dọ̀dọ̀dọ̀dọ̀ kí n jẹ́ ló jẹ́ mọ́ náà nítorí ọ̀dà ìdàgbà mi sí ọ̀rẹ́ láyé àwọn ọmọ yìí kò tọ́jú àfúdàgbà àtàfún àwọn adé tó ní lọ́dọ̀dọ̀dọ̀ the Englishmen are not used to this cassava. Ẹgbẹ́ ọ̀gbọ́n ebi cassava tó jẹ́ ní kóbi kí lápá. Àkàrà ọkùnrin lọ kí ló dé títí wo ìjọ wa lójú. Kí ló dé tẹ̀sí wo bàbàrà lójú wa. Lọ́yẹ̀ pé jẹ́ ìwọ wa ti ṣe náà sàmì sá. Tó àkójọ ló lọ́rọ̀ anábọ̀ sallallahu alaihi wa alihi wa sallam. Láti pé gbogbo táwọn ọ̀tá wá ń ṣe náà lọ́pọ̀lọpọ̀ ń ṣe. Ẹ wo ní ìsìlápẹ̀jù? wọ́n máa ṣe dánilẹ́kọ̀ọ́ fún ojoojúmọ́ anábìnrin ẹ̀fìn ọgbà yín lẹ̀ anábìnrin ẹ̀fìn ọgbà yín lẹ̀ anábìnrin ẹ̀fìn ọgbà yín lẹ̀ ẹ̀mí ló ní fi lẹ̀ torí wọ́n máa wọ àwọn òyìnbó ni sáwọn òyìnbó máa fi lẹ̀ àwọn òyìnbó èkó lẹ̀ torí òyìnbó lọ́la yìí bí wọ́n kàn sí ilé ìwọ́ tó dúró mọ́ ọ́ lè sọ pé kóòlù sí wa bàrà lè jẹ́ báyìí ẹ bàrà jẹ́ báwo no no no irú kan yẹn nígbà tí èèyàn kan dọ̀tí ojú rẹ̀ ah subhanallah tó irú àwọn nǹkan tí gbogbo wa experience inú ayé wa ká máa mọ̀ kó dodo lọ́rọ̀ anábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam wọ́n wá ní ọ̀rọ̀ tánàbí sọ yìí o gbèsè pé tùmọ̀ rẹ̀ ní kó sọ tí ọmọ ṣẹlẹ̀ sì máa bá lọ bẹ́ẹ̀ o ní fún wa lóyìn ni àmọ́ tùmọ̀ rẹ̀ nígbà ẹ̀gbọ́dọ̀ sí ẹ má wá òwúkọ́ sí wọn ẹ má tẹ̀ lọ́nà àwọn gbogbo tí wọ́n bá ń ṣe ẹ má jọjọ yín lójú etí islam bá mú wa omi kẹka fún un. tọ́ a rí i pé àyàtọ̀ ti mú wa àti àdéhìí àwọn ẹ̀kọ́ pọ̀ mbẹ̀ nínú àyà alákọ̀ọ́kọ́ alùpùpù àwọn yahudi àti nàfọ́rọ́ wọn gba iná gbọ́ ọ wọn gba ìyàwó gbọ́ ọ wọn gba àwọn òòsà gbọ́ ọ wọn gba iná gbọ́ wọn gba ẹbọ gbọ́ ọ̀ràn yẹn lórí àwọn mùsùlùmí ká jìnnà sí ṣiṣẹ́ bẹ́ẹ̀ ẹ jìnnà sí iná ẹ jìnnà sí sí awo ẹ jìnnà sí agbégbá ẹ jìnnà sí gbogbo nǹkan tó bá lẹ́bọ̀nú ká lè bàa jẹ́ mùsùlùmí lódodo. ẹ̀kọ́ mi ó náà ní pé gbogbo ẹni tó bá ti lè ṣe tó fi fara jọ àwọn akẹfẹ́rí kódà kó se pé ọkàn ṣe ni kò dọ́kàn rẹ̀ ó ti wọnú dáná mi wò ó náà ti wọnú dáná mi wò pípé ń àwọn akẹfẹ́rí nítorí pé ìgbà táwọn kèfèrí kúrẹ́ṣ táwọn ìyàwó ti sọ fún wa gbígbà ilẹ̀ dà láwọn mùsùlùmí lọ tẹ́wọ̀n kí wọ́n sọ nítorí kí wọ́n lè bá a ṣe tiwọn fún ọ̀dọ̀ bá nàbì àtàwọn ọmọlẹ́yìn rẹ̀ jà ní. kò dénú àwọn ìyàwó dì wọn àwọn náà mọ̀ lódodo bá nàbì lọ́wọ́ lórí òdodo àtàwọn ọmọlẹ́yìn rẹ̀ àmọ́ àwọn ọ̀fẹ́ tẹ̀ lódodo wọ́n mọ̀ nu wọn pé wọ́n làwọn pa àmọ́ síbẹ̀síbẹ̀ ńgbà tó lọ́wọ́ sọ nípa wọn ọlọ́wọ́ bá sọ wípé ọ̀daràn ni wọ́n nítorí pé wọ́n sọ pé àwọn kèfèrí dáa ju àwọn mùsùlùmí lọ torí ẹ̀ ó lè jẹ́ pé wọn náà òun fáwọn kèfèrí lọ́lá lórí àwọn mùsùlùmí wọ́n sọ pé àwọn kèfèrí lọ́gbọ́n wọ́n sọ pé àwọn kèfèrí lọ́làjú wọ́n sọ pé àwọn kèfèrí lọ́mọ tí wọ́n ṣe wọ́n kàn sọ lẹ́nu ọwọ́ sísọ náà sọ lẹ́nu tí ò rẹ̀ lábẹ́ òfin ọlọ́run ti dára lórí ẹ̀ ẹ má yin ní ẹ sì má sọ pé tí wọ́n dáa ju tàwọn mùsùlùmí lọ kódà kó sì kọ́ lórí ahọ́n lásán ni ó léwu mùsùlùmí àwọn mùsùlùmí lèèyàn máa ń kà kìí sàn àwọn kèfèrí kìí sàn àwọn ọ̀sẹ̀bọ mùsùlùmí ìjẹ́sì islam bá mú wá lèèyàn máa kà kìí sì ń tọ́ bá islam ẹ má sọ̀rọ̀ kèfèrí lẹ́nu ambọ̀sibọ̀sì pẹ́ wù wá kèfèrí ẹ má kà àṣà kèfèrí kún ámbẹ̀lì ń kà sí pẹ́ sí wọn ẹni pé tí islam mú wa lọ́jọ́ ayé lójú jù torí ẹ̀ làwọn olùmọ̀ sì sọ pé kódà tó fi dórí èdè wọ́n ní tó bá yẹ lédè màmá wa dábàá máa bára wa sọ̀rọ̀ èdè lábá lọ ẹ̀ka máa lò yóò bá jẹ́ pé túláàsì níbi tá a wà wọn gbọ́ mùsùlùmí sí mùsùlùmí èdè lábá lọ ẹ̀ka máa sọ torí ní túmọ̀ sí wípé a islam a fẹ́ràn tí islam mú wa gbẹ́nàmọ́ èdè lágbára náà wọn la sàfẹ́kù rẹ̀ jù láwùjọ wa ẹlòmíì tó bá ti kó bá ti yẹ ní asàlámù àlékún kọ́mọ́ kankan lédè lágbára ọ̀yẹ́ kó rí bẹ́ẹ̀ torí ẹ̀pẹ́ jíjà ńlá lélẹ́ ìfún gbogbo wa ká máa kọ́ èdè lágbára wa ẹni tó bá rọ̀ lọ́rùn nínú wa pẹ̀lú bísínẹ́sì rẹ̀ ti ń ṣe ká wọlé kí ó ká lọ kọ́ nípa èdè lágbára yìí ká tún mà nípa ìsìn wa wọn pàtàkì púpọ̀ bẹ́ẹ̀. ẹni tí ó bá rọ̀ lọ́rùn láti ṣe bẹ́ẹ̀ kọ́ máa ní jìnnà sáwọn ẹni tó bá mọ̀ nípa rẹ̀ ọkọ̀ kejì èjì tá à ń bá fetí kọ́ orí bẹ́ẹ̀ nígbà míì a lè má lè lọ kọ́ ìgbà lè rí àwọn nǹkan tí máa ràn yàn lọ́wọ́ láti máa nínú àwọn nǹkan yìí làwọn tíra wọn tíra wà tí wọ́n ṣe ní ìrọ̀rùn lọ́nà tó ṣe pé èèyàn tètè gbọ́ èdè yìí tòlùfẹ́ bá wá lọ àwọn tíra rẹ̀ kí èèyàn máa fọ ọ pàtàkì yóò ṣe pé dábàá lérò ni pé nítorí pé èdè lábá gbèdé àlìjẹ́nà à sẹ́yìn tọ̀tọ̀ bá èdè kásálà àwọn àlìjẹ́nà wà sọ ó lè tètè lárúbá ó lè tètè mú àmì díẹ̀ sí ti wà kí ló dé tá à ń fi sọ́dọ̀ èyìnbó ebó òyìnbó wá dìlù àgbáyé wọ́n á dì wọ́n olè lóyìnbó olè lọ́ba débi tó èdè tẹ̀sìn tiwa lélẹ̀ ọ̀yẹ̀ kápá ọ̀yẹ̀ kápá ẹni tí o bá ti kéde ẹ̀sìn rẹ̀ mọ́ ó yóò sọ̀rọ̀ kó tó gbẹ̀sìn yẹn yìí yóò sọ̀rọ̀ kó tó gbẹ̀sìn yẹn yìí bákan náà nínú nǹkan tí àwọn ẹ̀rí yìí tọ́ka sí onáníkà ayé ẹlẹ́ẹ̀kejì ilé ìtaka ọlọ́run bá fi hàn wá nínú rẹ̀ káwọn ahlul kitab wọ́n ń sin òòsà wọ́n ń sin òòsà torí pé wọ́n ń pè nǹkan méjì yàtọ̀ sí Allah wọ́n ń dúnra fún nǹkan méjì yàtọ̀ sí Allah wọ́n ń ṣèlérí fún nǹkan méjì yàtọ̀ sí Allah torí ẹ̀ á rí nínú àlùmọ̀ yìí àwọn ẹni táwọn náà máa ṣe bẹ́ẹ̀ torí ẹ̀ ká sọ́ra báwọn ọmọ bàjọ́ kan nínú wọn àgọ́dọ̀ bọ̀ọ̀sà àgọ́dọ̀ pé nǹkan méjì yàtọ̀ sí Allah àgọ́dọ̀ dúnra fún nǹkan méjì yàtọ̀ sí Allah àgọ́dọ̀ ṣèlérí fún nǹkan méjì yàtọ̀ sí Allah eléyìí túmọ̀ sí pé ewu ń bẹ ó sì ń bùkátà ká ní fura ká má bàa já sínú ọ̀nà tí ọ̀tọ̀ bákan náà a rí i pé ìgbà tó lọ́wọ́ bẹ lẹ́dàá tó fẹ́ bá àwọn ìyàwó dé wí alébù wọn nìkan lọ́lọ́run sọ lọ́lọ́run sọ pé ó lè àwòrán gbé òkò ìṣàrin min dhalika matubatan 'inda Allah. من لعنه الله وغضب عليه وجعل منهم القردة والخنازير وعبد الطاغوت ìgbà tí ọlọ́run ọba ẹlẹ́dàá tó fẹ́ sọ̀rọ̀ àwọn Yahudi mẹ́ẹ̀ aburú àta ìdá wọn nìkan lọ́lọ́run sọ ọlọ́run sọ dáadáa wọn lẹ́kọ̀ọ́ ń bẹ́ẹ̀ bì bàbá bẹ́ẹ̀ tún yẹn sí lẹ́ni tó ṣàṣìṣe lẹ́ni tó ṣàìdá aburú rẹ̀ nìkan lásọ̀ọ́ aburú rẹ̀ nìkan lásọ tó bá dára ní kó sábú lọ́sàgbà. yìí ṣe pé a sọ dáadáa rẹ̀ náà bá tó wá sọ àìdá rẹ̀ nítorí pé kìí ṣe pé à ń ròyìn rẹ̀ ẹni tá à ń bá ròyìn a sọ dáadáa tó ṣe a sọ àìdá tó ṣe àmẹ́nìkan mo fẹ́ tún ṣe ni mo wá lọ bá a ìní sọ gbogbo dáadáa tó ṣe torí tá à ń fẹ́ náà ni kò máa ṣe dáadáa àyíká rẹ̀ tó ṣe tí mo fẹ́ tún ṣe ni màá sọ fún un mo rí pé ẹsẹ̀ nǹkan báyìí ẹsẹ̀ nǹkan báyìí ẹsẹ̀ nǹkan báyìí nǹkan yẹn ò sì dáa orí bọ́ọ̀lù ọ̀ṣọ́bà ọ̀ṣọ́bà ọ̀ṣọ́bà tòkè ṣe pé ah, a láti mọ a ah, masha Allah ẹ̀yin tó ṣe pé ẹ̀yin tó ṣe pé ẹ̀yin tó ṣe pé àmọ́ mo rí pé ẹsẹ̀ nǹkan báyìí <clears throat> àìdá yẹn nìkan lẹ́ sọ fún ẹ̀rí kò lẹ́ sọ fún tó torí pé ẹ fẹ́ tún ṣe tí sọ fún tí ọba gbọ́ tí sọ ń ta

àbí táwọn náà ṣe àbí tí ń ṣèpalẹ̀ máa ti wọn. nínú àbíkà náà bìsọ̀mù náà wà ní ìwà lùsọ́nà eléyìí tí a kà síwájú yìí a rí pé anábìsọ̀mù náà lùsọ́nà mọ́rántíza rẹ̀ hàn bẹ́ẹ̀. torí pé ń sọ fún wa nípa tí ò tí ì ṣẹlẹ̀ tí ò ṣẹlẹ̀ ó sì ti ṣẹlẹ̀ gẹ́gẹ́ bó ti ṣe wí pé mo fọlọ́ wọn bá kóra a rí nínú yín àwọn tí wọ́n máa tẹ̀lé ìlànà àwọn tó ti síwájú yín a ti rí eléyìí jẹ́ mọ̀ọ́jísẹ́tún min mu'jizati nabi sallallahu alayhi wa sallam nínú àwọn kan tó dáni lágbára tí èèyàn fi dáni àmà pa nàbì ni eléyìí tó lọ fa nàbì Muhammad sallallahu alayhi wa sallam lélẹyìí ọsàn tí o ti ṣẹlẹ̀ pé yọ ṣẹlẹ̀ ó sì ṣẹlẹ̀ gẹ́gẹ́ bó ti ṣe wí. bákan náà nínú nígbà tó rí nínú àwọn ẹ̀kọ́ tó ti síwájú yìí ó náà ní pápá kan nínú àlùmọ́ yìí wọ́n padà máa sin àwọn òòṣà wọ́n máa bọ̀gì wọ́n máa bọ̀kù gẹ́gẹ́ báwọn Yahudi náà ti ṣèṣe adẹ́páàrí ewu rẹ̀ náà nínú àlùmọ́ yìí láti ẹ̀tí rí ara àwọn ẹni tí ń sin sáré láàyè wa ní ìsìn wọ́n pọ̀ jọjọ níṣẹ́ ju àwọn èèyàn tó ń jólùmọ̀ etí wọn ò sì dí sí i ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tó mọ̀ gan wọ́n yé sọ̀rọ̀ àwọn yóò máa sin sáré wọ́n máa sin gbogbo rádaràdá wọn sì ní sọ̀rọ̀ gẹ́gẹ́ bá ṣe rí láwọn ilẹ̀ lábá kan wọ́n sọ pé orí sàhábà kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n sin bẹ́ẹ̀ wọ́n lè sọ fọ́ọ̀mù ànábì kan bẹ́ẹ̀ mọ́sálásí kan wọ́n sin bẹ́ẹ̀ gbogbo àwọn èèyàn máa wá rọ́ lọ síbẹ̀ tíkẹ́tíkẹ́ wọ́n mọ̀ pé àwọn lọ pe ẹni tó wà nù sàárè nù àwọn lọ wá lùbáríkà lọ́dọ̀ rẹ̀ àwọn lọ wá kíní ẹ sì rí táwọn olùmọ̀ pọ̀ níbẹ̀ tí wọ́n ní kàn fún aburú ńlá kẹ́ ẹ máa wọ̀nà táwọn èèyàn máa ṣẹbọ sọ́nà kẹ́ ẹ máa sọ̀rọ̀ النبي صلى الله عليه وسلم أجابتنا ولا تبقى الثوبان قال النبي صلى الله عليه وسلم صحيح إن الله زوى لي الأرض ọlọ́run bá kálẹ̀ kò fún mi sọ́kà kù nípa kókó sí fẹ̀tún ọlọ́run sọ di kékeré ọlọ́run lágbára láti ṣe bẹ́ẹ̀ abọ́kà kù pẹ̀lú pé ó ya ojú ànábì sallallahu alaihi wasallam sáti rí nǹkan tí ò sí nítòsí rẹ̀ gẹ́gẹ́ bí ọlọ́run nígbà tó ń rìnrìn àjò nígbà tó wá dé láàárọ̀ tó ń tó ń ròyìn fáwọn ará mẹ́kà gbogbo wọn kọ̀ wọn láwọn ọgbà ọlọ́wọ́n ọbẹ̀ ẹlẹ́dàá ọwọ́ àyà ojú ànábì sallallahu alaihi wasallam láti rí nǹkan tí ò sí tòsí ẹ̀ ni wọ́n ń ròyìn fún wọn gbogbo tó ń rí lánàá ọlọ́run sì fi hàn báyìí ń ròyìn tí ọlọ́run fi hàn táwọn ò rí báyìí báyìí báyìí báyìí kódà ọjà tí wọ́n bá yín kó bọ̀ àtọ́jà tẹ́yìn náà lọ tà owó yín ti ń bọ̀ ibi báyìí làwọn ẹni ti ń kó bọ̀ dé wọ́n sì bá ti gbogbo ẹ̀rí bẹ́ẹ̀ tó ọlọ́wọ́n bá kálẹ̀ kò fún mi bọ̀rọ̀ ìtumọ̀ ṣàrí ọ̀hà wọn máa wọlé bá ha mo rí àwọn ibò làwọn lókè pẹ̀ àtàwọn àbúwọ̀ rẹ̀ lókè pẹ̀ gbogbo ẹni mo rí ìyẹn ni pé bí dáná mi sọ̀rọ̀ lọ́wọ́ àlùsọ́lẹ̀ tẹ́sẹ̀ rẹ̀ ò ní dé láéláé ọlọ́wọ́n àti ìwọ̀ oòrùn láyé ọlọ́run rẹ̀ ànábì ò sọ nípa àríwá kò sọ nípa gúúsù kò sọ nípa àríwá kò sọ nípa gúúsù ìwọ́n ṣe lọ sọ nípa ìbùlà àti ìwọ̀ oòrùn wọ́n ní tó fà á ní pé àti àríwá àti gúúsù wọ́n ní àwọn èèyàn pọ́ńbẹ̀ tó ìbùlà sí ìbùwọ̀ oòrùn àti pípa pàápàá ọ̀rọ̀ tí ń bọ̀ lẹ́yìn rẹ̀ ọ̀fà tọ́lọ̀ wọn bọ̀ fífi bòmí hàn Nabi sallallahu alaihi wasallam àyàfà wọn ìbòlà sí ìbò ọ̀rùn. wa inna ummati sayablughu mulkuha ma zuwiya li minha àti pálọ̀ wọn mi ìjọba wọn àkóso wọn yóò fẹ́ yóò gbòòrò dé gbogbo bí tọ́lọ̀ wọn bá kápò yẹn ní gbogbo bí tọ́lọ̀ ti kápò fún mi tí mo rí ìjọba àlùmọ̀ mi ò débẹ̀ torí ẹ̀ nígbà tí islam tàkà tàkà tàkà tàkà tó gba gbogbo ayé ẹ̀rí pé ń ṣe níbẹ̀ láàrin gbùlà ọ̀run sí ìwò ọ̀run. ṣùgbọ́n àwọn ẹni tó wà lókè àtàwọn tó wà nílẹ̀ àríwá àti ìwò ọ̀run ẹ̀rí pé ìwọ̀nba ni bẹ́sì islam ṣe dé òkè ìwọ̀nba ni bó ṣe dé sàlẹ̀ tòdodo lọ́rọ̀ anábì sallallahu alaihi wa sallam. islam láti indonesia títí téèyàn obìnrin dé morocco ibò lànà síbò wọ̀ títí téèyàn tó fi dé gbogbo àwọn Latin America South America gbogbo àwọn ààrin ibò làsíbò ọ̀hún àríwá mùsùlùmí kàkà púpọ̀ ìbá bẹ̀rẹ̀ láti Indonesia Jakarta tẹ́ǹtọ́ ọ̀hún mùsùlùmí pọ̀ tọ́jọ́ láàrin gbogbo ilé ayé báyìí ìjọba Islam ó sì tàka gbogbo ibi tọ́nà fi hàn náà sallallahu alaihi wasallam ìjọba wáyé islam ọ̀tàkà gbogbo ilẹ̀ lárúbáwá islam ó tún sàwọn ẹtí èsì lárúbáwá nígbà tó tàkà ní Misr tó tàkà ní Libya tó tàkà ní Tunisia tó tàkà ní Algeria tó tàkà ní Morocco islam sọ gbogbo wọn di lárúbáwá islam yìí ó tún wá sọ́dọ̀ tiwa láfíríkà àti ìyàn dúdú ó tún tàkà mẹ́ẹ̀ islam wáyé ó tún wá lọ títí títí títí ó tún kalẹ̀kùn europe wọ́n rí kọjá láàrin àlàfo tí ń bẹ láàrin òkun sókun eléyìí tá a pè ní Jabal Tariq nítorí pé Tariq ibn Ziyad òun ló síwájú àwọn jagunjagun wọ́n fẹ́ gbé islam wọ europe látàwọn morocco nítorí Tariq ibn Ziyad ni wọ́n ṣe ń pe àlàfo yun láàrin òkè yẹn táwọn ọkọ̀ tí omi ń gbà kọjá ni wọ́n ṣe ń pè ní Jabalu Tariq àmọ́ òyìnbó àwọn máa kẹ́kẹ́ máa rò pé ìsìlámù ò sí kankan láyé wọ́n kàn yí ó kàn padà ni àwọn pè ní kíni Gibraltar Gibraltar Jabalu Tariq ọ̀rọ̀ àwọn olè wọ́n ní Gibraltar Islam wá lọ títí ọgbà Spain Islam tàkà ní Spain débi pé ìjọba ẹ̀sìn Islam kan tó fi lọ́lẹ̀ ní Andalus ní Spain àbẹ́yìn ọ̀gbọ́n ni ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn olùmọ̀ ẹ̀sìn Islam tí wọ́n jẹ́ Al-Qurtubi Al-Qurtubi Al-Qurtubi gẹ́gẹ́ bí alimami kurtubi ló ṣe tafsir alimami kurtubi ibn al-arabi tó na tó ní ahkam al-qur'an alimami kurtubi ibn abdulbar al-kurtubi àwọn ìwà tó wà láti lè kọ́ kí ni kurtubi wọ́n fi ti sara kurtuba kurtuba ẹ̀kọ́ òyìnbó àwọn ní kurtuba kurtuba ẹ̀ bá a ma pè dáadáa kurtuba ìlú àwọn mùsùlùmí. Islam olóhùn civilization wọ Europe látọ̀nà Spain gbogbo nǹkan mùsùlùmí tó ń jí bẹ̀ lẹ́yìn ìgbà tó ń gbàlú yẹn má wà mùsùlùmí lọ́wọ́ àwọn ti dọ́là jù. Islam wá kúrò ní Spain ó tún lọ sí France láti lọ gbàbẹ̀ náà fún Islam àfà wọ́n gbà gbà gbà gbà wọ́n fi débi òkè kan tí wọ́n ń pè ní jibalu branis branis mountain ibẹ̀ ni wọ́n ti dá islam dúró islam tàbí lẹ́yìn. Islam tún tàtàtàtàtà ní Eastern Europe gbogbo àwọn orílẹ̀-èdè àwọn Rome Roman Empire ó títàn lábẹ́ kìkì sẹ́sì Islam Persian Empire ó dìtàn lábẹ́ gìgísẹ̀ Islam àwọn lálágbára ayé méjì tó wà gbàdà bí kẹ́ sọ pé America and USSR Islam sọ gbogbo ẹ̀ dìtàn àwọn mùsùlùmí tá a ní nǹkan kan jù dá lọ àwọn mùsùlùmí tá a ní nǹkan kan jọ fà lọ a sì wá borí gbogbo alágbára ayé ńgbà náà táwọn ti ṣe bọ́ọ̀n láyé gbà yẹn wọ́n pe bọ́ǹbù nígbà náà ní kí ni manjaníkọ̀ àwọn mùsùlùmí lo ìgbòho wọn torí pé mùsùlùmí ní nǹkan kan tí gbogbo kèfèrí ò ní òun náà ní àgbìmà a sì borí ogun kárí pẹ̀lú pípọ̀ ọmọ ogun wa àti búburú nǹkan ìjà wa mùsùlùmí kan máa borí ìjà ni pẹ̀lú ìgbàgbọ́ òdodo tí wọ́n ní sọ́lọ̀ àti dúdúró ṣinṣin lójú ogun àti mímọ́ arántí Ọlọ́run lọ́pọ̀lọpọ̀ lójú ogun. àwọn ò sí ìsáfúnkú mùsùlùmí ìsáfúnkú lórí ẹni sọ hábẹ rẹbẹrẹ níbi sọ fún lórí àwọn kékeré kan ẹgbẹ ẹgbà ẹyin ló pé fún ọ wọn ní tàbá kó tàbá gbà kan pé ẹgbà àti kó àwọn kan wá fún yín yóò fi bóun náà lọ́wọ́ tẹ́lẹ̀ máa fi bóun náà háyà àwọn fẹ́ràn àkúgbẹ́ yìí ṣe fẹ́ràn yìí. àtàrà wọn kò wọ́n àwọn mùsùlùmí tún gbà gbà gbà gbà gbà gbà wọ́n gba olúùlú àwọn ró orílẹ̀-èdè wọn empire wọn wọ́n ń pè ní Constantine àwọn mùsùlùmí gbà ní ayé àwọn Uthmaniyya alkhalifa muhammad al-fatih ọlọ́gba ìlú tí wọ́n pè ní istanbul kápítà àwọn rome ìlú ẹ̀ ló ti dẹ́kun ìdajì rẹ̀ ń bẹ ní europe lónìí ìdajì rẹ̀ ń bẹ ní asia agbára islam ti gbà kò sí bàbá lẹ́yìn tó lè gbà padà máa ní ìṣàwọ̀ ilé ìtumọ̀ sí pé gbogbo ibi tí wọ́n fi hàn náà sallallahu alaihi wasallam ó ti ti àwọn mùsùlùmí lónìí ó ti ti wá dúpẹ́ fọ́nà ṣùgbọ́n sàn ló dáa táwọn náà ń sera wa dáadáa ìdáhùn ọgbọ́n dára ní sọ́ọ̀bọ̀ ó ní wọ́n ọ̀rọ̀ pé ètò kẹ́ńzẹ́yìn ọlọ́wọ́ fún mi ní pẹpẹ ọ̀rọ̀ oríṣi méjì al-ahmar wal-abyad ọ̀rọ̀ oríṣi méjì tó fún mi ó fún mi pupa ó tún fún mi funfun àwọn olùmọ̀ọ́ni pupa ní gold funfun ní silver wúrà àti datang. ọlọ́pàá náà ti sọ̀rọ̀ lọ́wọ́ àdìsọ́lù torí gbogbo olùdá gbàdá gbàdá gbàdá gbà gbogbo àtìkì wọn di tiwa gbogbo nǹkan àlùmọ́ọ́nù di tiwa. wọ́n gold oní tàwọn persian silver oní tàwọn rome wọ́n no opposite gold ní tàwọn rome silver ní tàwọn persian alhamdulilayi gbogbo ẹ̀ lágbàdá àdúgbò fọlọ́ wa inni sa'altu rabbi ibi tí nǹkan ti dé ń jà anábì ni wọn á tọrọ lọ́dọ̀ Ọlọ́run ọba olúwa mi lè kó mẹtì mo ṣàdúrà yìí fún àwọn àdúgbò mi àdúrà mẹ́ta alákọ̀ọ́kọ́ alla yuhlikaha bisinatin bi'amma nǹkan alákọ̀ọ́kọ́ dáná ní tọrọ fún wa wọ́n tọrọ bá lu mi bọ́lọ̀ wọn máa pa wá rún pẹ̀lú yóò jẹ kárí ilé kárí oko ìyàn kọ́ mọ́ mọ́ ọ̀dà kọ́ mọ́ dàdé bíi pé yàn ó mọ̀ ebi ni ọ wà pa gbogbo wa lápapọ̀ wa lápàtán anábì ni mo bẹ̀rẹ̀ mo tọrọ rẹ lọ́dọ̀ náà àdúrà lákòókò dáná lè ṣe fún wa pé kébi ọmọ pa wa kú àdúrà ẹlẹ́kejì wàhálà yóò lẹ́kọ̀ọ́ àríyìn àdúgbò من سوى أنفسهم فيستبيح بيضتهم وتبعوا هم الديو كسلوا من تيوني جراهم tí ó tòde wá tí ó wá pa gbogbo wọn lápapọ̀ wọn ilé ìjádù àkejì ìyẹn ni pé gbogbo bọ́tà sí lè wù kọ́ lápá tó ó ní àwọn sophisticated weapons nuclear weapon biological weapon chemical weapon gbogbo weapon weapon weapon ẹ máa lò ní ẹni tí ó kù ní òkú ẹ jọrú tó lè pa wà ànábi béèrè bẹ́ẹ̀ lọ́dọ̀ náà wọn yìí ní rabbi qala ya Muhammad Ọlọ́run adáhùn Ọlọ́run ní rẹ Muhammad inni idha qadaytu qadaa. فإنه لا يرد لما الله محمد تني ما تقعولك فالسنة لي بعد وإني أعطيتك لأمتك متوقع دعاء ما أفوق لوري ألومالي ألا أهلكهم بسنة بعامة wípé ẹni jẹ́ gbọ́dọ̀ dá ìyàn sì ní mú débi bíbí ọ̀pá gbogbo wọn ó fi kú dànù kò ní ṣẹlẹ̀. Bàbá ni salvation ojú ọ̀rọ̀ ebi ń pa àwọn èèyàn ìyà ń jẹ wọ́n Somalia ìyà ń jẹ wọ́n Djibouti ìyà ń jẹ wọ́n Rwanda ìyà ń jẹ wọ́n ní Central Africa ìyà ń jẹ wọ́n ní kíníkà àbá ẹjẹ ìṣẹ̀lẹ̀ ni wípé ẹni tó kù ni ó kù ẹni tó kù ó kù ebi ò ní pa gbogbo wa kó parun pàtẹ́lẹ́ yìí túmọ̀ sí kíkà má sánà láti rọ oúnjẹ fẹ́ẹ́ débi pa àmọ́ oúnjẹ fún ọdún mọ́ gbogbo ò ní parun torí èyí ọlọ́run ti gbàdúrà yìí àdúrà lẹ́ẹ̀kejì wà á lọ ọsán lẹ́kọ̀ọ́ àrí ìgbìmọ̀ àdúgbò mẹ́nà wáyèrè àmẹ́síwà àǹfọ̀sẹ̀ pẹ̀sẹ̀bí àgbà ìrọ̀tọ̀ àti pé mo tún gbàdúrà wọn pé ẹni di ọ̀tá sí wọn látòdè yóò jẹ́ pé àtòdè ló ti wá tí ó wá pa gbogbo wọn lápàrún tán ẹni di ọ̀tá sí wọn bẹ́ẹ̀ torí ẹ̀ ló ti jẹ́ pé yes àwọn kékeré lè lágbàá jù wá lọ lónìí wọ́n lè ní nǹkan ìjà burúkú jù wá lọ lónìí ọwọ́ wọn lè dùn wá ó lè dùn wá dùn ju ti wá lọ tíjà bá ṣẹlẹ̀ láàrin wa wọ́n sì lè máa wò pé táwọn bá fẹ́ pa wá run ọwọ́ bọ́ǹbù kan táwọn bá sọ ọ́lẹ̀ wọ́n mọ̀ ọ́n ròyìn kọ́dà bá bá sọ ọ́lẹ̀ kò ní ṣiṣẹ́ lọ́kàn máa dàbí ìgbà tí èèyàn sọ tòmátò rẹ̀ torí pé ẹni tó kù ní òkú àmọ́ kọ́tà wà lágbára kan ló fi lè pa gbogbo mùsùlùmí run ẹgbàgbé ẹ̀ bí kápé mùsùlùmí ni àwọn ọmọ nàìjíríà tó wà ní South Africa táwọn ọmọ South Africa tó panis. pa ní ìsìn nítorí pé wọ́n ti ní wọ́n fi lọ àwọn lẹ̀lẹ́rọ̀ àwọn aráàlú ní òkè ṣèjọba wọn ò fi lẹ̀lẹ́rọ̀ wọn á wò kókó sí wàhálà ẹ fẹ́ lọ lẹ́rọ̀ àbí àwọn bẹ̀rẹ̀ sí ní pa yín lọ́pọ̀ káwá pé wọ́n lágbára wọ́n pa wọ́n náà bí wọ́n bá jẹ́ mùsùlùmí wọn ò ní lè pa wọn ò ní lè pa wọn torí pé ọ̀tá láti òde kò sí tọ́lọ̀ wọn fún lágbára tí ò fi lè pa àwa mùsùlùmí o. wọ̀lọ́wọ́ ìṣẹ́mà àárẹ̀ ìgbìmọ̀bí àkọ́kọ́ rẹ̀ hà ó ti ẹ̀jú bá a ṣe lérò lọ tí gbogbo ẹni tí ń bẹ ní gbogbo orígun ilé ayé bá péjọ lórí àwọn mùsùlùmí ọlọ́ọ̀ni ò ní wọn pa wọn pẹ̀ ní tí wọ́n pa ní gbogbo wọn ò ní pa ẹni tí wọ́n sọ pọ̀ sọ hátà ẹ̀kọ́ ẹ̀ẹ́dọ́wà lè ní o hátà ẹ̀kọ́ ẹ̀ títí tí ó fi di pé àwa náà láà máa para wa ibi tó ràn wá ọ̀tá ò ní pa wá ràn àmọ́ tó bá ti pa wá la dojú ìjà kọ́ra wa àwa la yọ nǹkan ẹ̀gbẹ́ síra wa ìgbà tí pàánù dé tọ́ wẹ́yẹ́sìbí báàgọ́hùn báàgọ́ tápá wọ́n sì mú àwọn obìnrin àtọmọ apá kejì lẹ́rú pé ńgbà tá ti jà àwọn ìyàwó wọn á kó wọn àwọn obìnrin wọn á kó wọn àwọn ọmọ wọn á kó wọn aṣọ wọn dẹrù wa tẹmọ pé lábẹ́ òfin ọlọ tí mùsùlùmí àti mùsùlùmí bá ń jà kódà kó ṣe pé wọn ń jà wọn ẹni tí a bá ti sá lọ́gbẹ́ tó bá ti túlẹ̀ àmì pa ọ́ ẹni tí a bá mú lójú ogun gbèsè rò àmì sọdẹrù wọn tó tọ́ bá wá di jọ́ tí ẹ bá dojú ìjà kọ́ra yín lápá kan yín ti mú àwọn obìnrin apá kan lẹ́rù fún wàhálà dé rọwọ́ olùbárùkọ́ni fi sàáyé alimami olùbárùkọ́ni olùgbéjáde nínú sàáyé wọ́sà àlékún tó wá wá mẹ́ ìgbà náà lè sọ pé wọ́n iná máa kọ́ ọ̀rọ̀ àlẹ́ ọ̀mẹ́tì ẹ̀mẹ́tẹ̀lmọ́gẹ́lì nǹkan kan lọ́ba mi lẹ́rù lórí àlùmọ́ àwọn náà ní dání àwọn aṣíwájú aṣinilọ́nà aṣíwájú tí ń darí ìlú ni bàbá aṣíwájú tí ń darí yín ní jẹ́sìn ẹni tó jẹ́ aṣíwájú tí ń sinmi lọ́nà tó nǹkan ti sọnù àwọn ọlọ́pàá mi lẹ́rù jù lórí àlùmọ́ ilé ìtumọ̀ sí pé wàhálà yóò bá ṣẹlẹ̀ nínú àlùmọ́ àtọ̀dọ̀ àwọn ọmọ yẹn ní ìtumọ̀ àbẹ̀rẹ̀ ẹni tó bá jẹ́ aṣíwájú tí ì sẹ́sì ẹni tó wọn máa fi tẹ̀ ṣàpèjúwe ẹbí mùsùlùmí náà ní lágbádá ti sọ lórí ìlú wa òun sì mú nǹkan tí wọ́n mú lélẹ̀ kó ló mú kankan kan wọ́n láti tó bá wù ní máa lọ mọ́ṣáláṣí ó sì ẹgbẹ́ ìmọ̀ òde ìlú wọ́n láti nígbà táwọn obìnrin bọ̀ tó ń bà lọ́wọ́ ó tún bà wọ́n lọ́wọ́ ni irú Islam wo lẹ́yìn sí ẹ̀yà síwájú àsìlì lọ́dà wọ́n láti àwọn bí ọtí sórí tébù òun náà sọ pé ìwádìí pé ẹrù jẹjẹ ló ń fẹ́ wọ́n lọ bá gbẹ́rù jẹjẹ wá ni wọ́n máa pe bírú mùsùlùmí wò ni wọ́n lẹ́yìn wá gbà náà olórí sọ pé ẹni tó bá wù kọ́tẹ́ lálùkùrá ni ẹni tó bá kọ́ mọ́tẹ́lẹ̀ kò sí tó lé ń bẹ̀ kó lẹ́yìn ọ̀hún àti wá àti pé dandan kátẹ́ lálùkùrá ni. ẹni máa wọ lórí lọ́wọ́ àti jẹ́ ẹni tó sí nà àwọn gan ló tètè bẹ̀sì jẹ́ jù àwọn gan ló tètè bẹ̀sì jẹ́ jù lọ́ba dọ́kọ́ bá rí lọ́ba sí nà ẹ̀wòrán àdáwò tó kó bá lò lèmánu lu ó sì kútúbà wọn wá ní ẹ ṣọ́ra fọ́tí ẹ má rántí ẹ má tọ́tí ẹ má rọtí ẹ má rán lọ́tí lọ́wọ́ haramu lọ́tí yẹ wá ní ọwọ́ atasọ́ba létí láàfin rẹ̀ wọn ò kú ní wá mọ́sálásí mùsùlùmí ọkọ̀ lásán ni wọn wá ní kọ́ lọ́ọ́ pé lèmánu wa lọ ṣọ́ra rẹ̀ dúdú rẹ̀ ńlá ọtí ọ̀dà ọtí ọ̀dà bí ọba da sọ́lọ́ wọn dáa ọba tó wíru rẹ̀ àtúláwà ní lórí ẹ̀ ẹ̀yìn ya máa mú tí ìsódà rẹ̀ làkọ́wọ́lá wọlé ìwọ tẹ̀lé ìlà àwọn aṣíwájú tó ti sìn náà máa sìn yàn. ẹ bá tún apply rẹ̀ lórí àwọn ẹni tí wọ́n jẹ́ aṣíwájú nídìí ẹ̀sìn àkóbá tó ń ṣe fẹ́ sìn kì í ṣe kékeré ìsinilọ́nà tó tọ́ wọn wá kì í ṣe kékeré ọlọ́pọ̀ wàhálà táwọn èèyàn wà ń bẹ lónìí dálọ́ báwọn ẹni tá ń pè lólùmẹ̀sìn náà ni bẹ́ẹ̀ pé oníkálukú ní tí ọ̀dà lójú yóò máa sọ ní tí ọmọ dáadáa yóò máa wí yóò bá ti ṣe tọ́ka pé tí ń sọ yóò máa pè wọ́n lẹ́ni tó sínà táwọn èèyàn bá ti bá kọ̀ǹpláì pẹ̀lú tó yí òun yóò máa pè á ah, alákatakítí ni wọ́n bọ́lá sì ṣe dálé ayé ní kíkálukú máa lẹ́ni tó fẹ́ràn rẹ̀ gbogbo àwọn tó wá fẹ́ràn tiẹ̀ yun àwọn ti kó sínú dáńfò rẹ̀ nu ibi ọba àwùkọ́ wà wọ́n lọ ẹnìkan sàlàyé pé súnà ní nǹkan báyọ̀ ẹ̀sìn ọlọ́run ní nǹkan báyọ̀ ìwọ sì jẹ́ ike tọ̀ eléyìí ò yé wọ bàbá kan sọ pé kò yé mi ẹjá lọ́dọ̀ rẹ̀ ká lọ béèrè lọ́ba ní sọkúsọ lásán lẹ́sìn ọlọ́run náà wà lélẹ́yìn èmi gan mo lọ sí Saudi ni èmi gan ń gbà kan mo wà Misra èmi gan ìgbà kan mo lọ sí ẹ wọ́n ti pè Mauritania ẹ̀yọ́ bàbá kẹ́ ẹ̀ o ṣe ìwà ìlú mélòó ìwà ìta ṣé o ìlú kan nígbà tí ṣé ìwà ti sọ pé tí ṣé oyin sọ ọba mu ọba mu ẹ̀dá sọ. Èdè tẹ fi rí káàmù pọ̀ láyé ni àwọn aṣíwájú tó ṣìnà tí máa sinmi lọ́nà. Ìdí pé wọ́n ń sìyàn lọ́nà àwọn náà ti sìnà ni pé ibo ní sẹ́ máa ń ṣe nǹkan tí ọ̀gá dà tọ́lọ̀ ń bá sànù wọn tó pèsè ẹni tí ó pè wọ́n alágbèsì tí n tí wọ́n ń ṣe tí ọ̀dà wọn làwọn ò ní gbọ́ àwọn ò ní gbà. Torí táwọn bá fi lè gbọ́ wọ́n já wọn lókun ajẹ́kọ̀ wọn máa tó ẹni tó pè ọ́ àwọn òbílẹ̀ ẹ̀mí rẹ̀ ṣe kọ́ àrùn rẹ̀ sàṣà ní ìsìnà tó wà láwùjọ wa tẹ́gbẹ́ lórí àtẹnísì tẹ́ẹ̀ ní ibi tó ti wà nù. pápá jùlọ wọ́n ti sọ ẹ̀sìn dídánsì lọ́ndà ọ̀mbrẹ́là ẹgbẹ́ ẹgbẹ́ jama jama ṣéwù kan ṣéwù kan àwọn arábìkan àwọn arábìkan kálukú ní ẹni tí ń pàṣẹ instructions wọn yìí ṣe dandan kọ́ bàtà lọ́mù yìí ṣe dandan kọ́ bàtà nàbì sallallahu alaihi wa sallam. kálukú instruction ọ̀gá wọn lẹ́rìí tó tẹ̀lé kò sí tẹ́lẹ̀ bá wọn sọ lọ́kàn máa yín mu wọ́n dàbí ẹni tá bá sọ̀rọ̀ wọ́n sọ pé à ń kúnlẹ̀ à ń kúnlẹ̀ ọmọ tó fi ọlọ́run bá mu ọmọ takò bí wọ́n ní wọ́n láì kò sí tẹ́lẹ̀ sọ́ọ́ wọ́n ní àtàbá máa kúrò ní pé wà láti sí tẹ́lẹ̀ sọ tàbá máa dìde kọ́kọ́ láti sí tẹ́lẹ̀ sọ. wọ́n ní ọ̀dà ọ̀dà àmọ̀ kọ́ fẹ́ràn àwọn bàbá kan náà ti kú wọn á dápọ̀ àwọn bàbá pé bàbá báyìí náà mọ̀ sọ bàbá báyìí náà mọ̀ lọ bàbá bá tó. ẹgbẹ́ tuntun mọ gbọ́ngbà náà àdánwò àdánwò burú yẹn tí káwọn afáàfáà ní náà ọ̀tẹ̀ ni wọn. A'udhu billahi minash shaitani rajim. torí ẹ̀ ìlú ti jẹ́ pé àti já síwájú òṣòro bí àti lè lóko yún dáadáa káàfin ní máa ṣì àwọn èèyàn lọ́nà. nítorí pé ọ̀pọ̀lọpọ̀ wọn ò kọ́ kí ó fi sabilillah wọ́n ń kọ́ kí ó torí kó lè dọ̀gá ni. toró láwọn àjẹ́ńdà kan tó fẹ́ gbé jáde tó bá dọ̀gá. òun náà fẹ́ ṣì àwọn èèyàn lọ́nà ní nàìjíríà bí wọ́n pọ̀ bàjẹ́ fẹ́ máa ń gbé wọn sórí scale ẹlòmíì lè lọ káàpù àwọn èèyàn sínú kó wọn láwọn ti ṣe dọ́wọ́lá tó lè sílá àwọn èèyàn bá máa tú láti ìlú kọ̀ọ̀kan lọ rẹ̀ ẹ̀sìn gbóògùn wọn fi ń pè wọn ni wọn lè tú lọ láti kù láti Ìbàdàn láti Abẹ́òkúta láti wá látẹ̀yìn kálukọ́ wa lọ bẹ̀ àwọn ọmọ tó gbọ́n tí wọ́n yé sí abọ̀ àwọn ọmọ tó kàwé tó pọ̀pọ̀ tí wọ́n yẹ sọ lódo wọn láwọn sì máa ń yín wọn bí ọwọ́ àgọ́ báyìí kálukú àwọn tètè bẹ̀rẹ̀ wọ́n lè kó wọn lọ sínú tó ibi ẹ̀rọ máa ṣẹ́gi wá abẹ́ máa ṣe é kú. ìwọ tó jẹ́ pé ẹnu sẹ́kàn lọ wà ọ̀pàṣẹ rẹ̀ wọ́n ti wá rí yín kó ẹ lọ máa ṣe é kú èdè tẹ bá ṣe ẹ lọ máa tà á lórí tẹ bá tà tẹ bá tó kó wá ṣé òun yín lẹ́kọ̀ọ́ ó ti dàrá mọ̀ fẹ́yìn láti lówó nígbà tẹ wà lọ́dá ṣe yàn. òun mọ̀ á sì yín lọ́nà gbogbo òdodo tó bá gbọ́ láyé yóò tó kọ̀sọ́nà ń bẹ̀ kọ̀sọ́nà ń bẹ̀ àfẹ́sọ́nà bá fẹ́ yọ ọ́ bẹ́ẹ̀ náà ẹ̀rí tẹ́ni kan dé ó lè sọ pé gbogbo súnà tá ń ṣe láyé yẹn àwọn èèyàn gbọ́ yìí òun ló ń gbọ́ yìí ògbẹ́ni tó ló ṣe súnà yẹn wọ̀ sí lórí súnà ó nà gidi níbi tó ti kí ló ti mú wá dùn torí di ẹlẹ́yìn náà wàá yapa sí gbogbo aráyé tó bá yapa sí gbogbo aráyé gbogbo àwọn ọmọ torí tiwọn náà wó sẹ́ táwọn náà ti fẹ́ ya satẹ́lẹ̀ tó ń wẹ́ni táwọn ó kù tí wọn ò tí ì rẹ́ni fún wọn lábẹ́rẹ́ sọ́jà ilé ìtura pa abẹ́rẹ́ sọ́jà ni gbogbo wọn náà bá fi garagara wọn bá wọ bẹ̀ báwo ni kí ni dájọ́ báyìí kékeré ni nǹkan báyìí kọ́ kẹfẹ́rẹ́ ni ẹjọ́ sáré jókòó lórí àga plastic kófòrò ni. bàbá fi síbi jẹun kọ́ kófòrò ni. ẹjọ́ sáré máa wá gbọ́dá kófòrò ni. gbogbo nǹkan sáré kófòrò kófòrò ló wàá jẹ pé gbogbo nàìjíríà ti tó yìí kò sáré fún nàìjíríà kan àwọn nìkan ẹjẹ pé gbogbo àpò palẹ̀ máa ti wọ́n náà kàn àwọn aṣíwájú tí ń ṣini lọ́nà táwọn aṣọ wọn lásíwájú ẹ̀rí pẹ́lú omi tùbá ti kúrò ní òfin sọ̀rọ̀ rẹ̀ lásíwájú. ẹni tí ò di wọn bá sì mú tí ẹ bá nù ó ti jẹ́ ọlọ́ọ̀bá ló kù mẹ́. oríṣiríṣi àwọn aṣini lọ́nà ẹnìkan lè sọ pé òun gẹ́gẹ́ bí ọ̀gá dandan gbọ̀n ẹ wàá gbọ́wọ́ ẹ náà bá lọ gbọ́wọ́ gbogbo àwọn tá à lọ fọ lẹ́bàá àwọn òwúwa pé ah, ọ̀rọ̀ yín kù bí ẹ̀kọ́ àtó wọ́n sì gbọ́ wọ́lẹ̀ wọn ò tí gba ẹ̀yìn náà tó lọ bá tí ẹ máa wù wá pé àwọn ọ̀mọ etí kan àkọ́dá tó bá fẹ́ wà lẹ́jẹ̀ nà. lọ àwọn ṣé wọ́n sọ pé bẹ́ẹ̀ bá ti wá wọ̀ kí ìfà kẹsì láti mi ẹ̀ ń tara ẹ̀ jẹ́ o èyí tẹ́ lọ sí láti mi tẹ̀sí wọ̀ kí ìfà ẹ̀ bá wọn wọ̀ wá pa ah, àmọ́ ah, ń tà sí i tẹ́bá sì sì gbọ́ ìdánilẹ́kọ̀ọ́ kan fún wọn ní káàsì yí ọmọ dàgbà mọ́kànlá wọn ṣé tọ́ ní làwọn eléyìí wọ́n wá tí ọdẹ mi tó fi wọ sàárè lórí àná wọ́n wá síwájú tí sì ní lọ́nà bẹ́ẹ̀ náà ni àwọn kan lè gbé ilé kan dé káwọn pàdé mi lójúlé lójúlé àmọ́ síra wa ní sọ̀rí sọ̀rí ìsọ̀rí sọ̀rí fún apàdé àtúndé tọ́fẹ̀ẹ́ àwọn ilé náà ló wọn náà tó pàdé ó tún fẹ́ jù bẹ́ẹ̀ lọ díẹ̀ díẹ̀ díẹ̀ káfí gbàjọba dọ̀kà ìlànà àwọn akẹ́kọ̀ọ́ díẹ̀ sí. ẹni tí ìbá wa ṣe bẹ́ẹ̀ wọ́n mọ̀ òkè ti sìn náà àwọn ọ̀gá tí wọ́n náà máa kọ̀kọ́ púpọ̀ wọ́n máa pọ̀ sí wọn lára ẹni tí ọba ti ṣe táwọn náà ṣe ó ti sìn náà wọ́n mọ̀ wá sí àwọn mùsùlùmí lọ́nà wọ́n mọ̀ sí wọn lọ́nà wọ́n mọ̀ sí wọn lọ́nà bẹ́ẹ̀ náà ni bá kékeré náà lásán lẹ bá mà ẹ̀tún wa lágídí ẹ̀tún wa lọ́mọ lẹ́yìn ìtọ́dájú ni pé bẹ́ẹ̀ ṣe sìnà lọ́mọ lẹ́yìn náà sìnà nítorí pé tí àfa wa bá lọ ṣàṣìṣe pẹ́rú tẹ́nìkan bá fi lè sọ pé àfa wa ṣàṣìṣe bóyá tá a bá pa tán lẹ́yìn ìgbà tá a lù pa láàyè òkú ló tún jìyà nítorí pé ọ sọ pé ṣé wọ́n kọ́. onímọ̀ aṣíwájú ti sùn yín ti wà yín sí ọ̀hàn sẹ́yìn náà ti ń sọ yín sọkúsọ ni lọ́wọ́ wọn bá tẹ́yìn náà mọ̀ ọ̀hàn sí yín pé ń wà yín ni o àkúgbà ti jẹ́ kó ọmọ tó ju lọ. Bàtó ti jẹ́ kó ọmọ tó ju lọ. wa sẹ̀mí nínú nínú ojú rẹ fọ́n orí bẹ́ẹ̀ ló fi wọ sàárè àwọn asinmi lọ́nà tẹ̀sí ọlọ́run kọ́lọ̀ ń dákun kọ́ sàánù anábẹ́ sọ̀rọ̀lá àdìsẹ́lẹ̀ ó lè dọ́gbọ̀n lẹ́rù ọ̀nà lọ́rọ̀ àwọn aṣíwájú tí ìsinmi lọ́nà wọn bá sì pòye pé àwọn tá a kẹ́kọ̀ọ́ nípa kí ó àwọn lọ́rọ̀ ìgbáwé jù ká bẹ̀rù ọlọ́run ọ̀bẹ lẹ́dàá wọn. káwọn ike àti kí wọ́n ọ̀tẹ́jọ́ ní táàfù sí òun ló sòrò. ká sì rántí pé bàbá lọ bọ́ lọ́jọ́ pé dàgbéyàmù táà jẹ́ni tó ti sí ẹnìkankan lọ́nà ìbẹ̀rù bójó láti lọ bọ́ lọ. Ìrọ̀ àmì mọ bọ́rọ̀ owó sì ga sí. Bàtà wà nábì ńláńlá kẹ́rù bá bá àwọn ọjọ́ gbèǹde pé kò lọ́lọ́run sì sá Ó làwọn kúrú ńláńlá yìí lẹ́gbọ̀n nígbà wọn báàbá sí ẹnìkan kan lọ́nà ìbẹ̀rù gbódó lábàdéwájú ọlọ́njọ́ mi mo wá ní tábà lọ dé sábà bí ìsìn àfọkọlọ lórí rẹ já fìbẹ̀rù ọlọ́run sọ̀rọ̀ wa níta àbámọ̀ dájú pé yé wa yéké má máa pẹ́ nìkan kan lọ síbi lọ níta ò dá wa lójú dáhùn yéké tó bá pẹ́ nìkan lọ sọ ẹdí asọ́kùn lọ sọ torí kíkà bá ti sọ ẹni tó sọ nǹkan tá a ti sọ gẹ́lẹ́ bó ti ṣe sọ àti mọ́ràn kúrò lórí ara káwá jẹ́ aṣíwájú tí ń sin àwọn èèyàn lọ́nà ewu ńlá bẹ́ẹ̀ èyí ó ru ẹrù ẹ̀ṣẹ̀ rẹ̀ yóò tún rù nínú ẹrù ẹ̀ṣẹ̀ àwọn ẹni tó sin lọ́nà tó bá jọ bí nà pé yà. anábìyà sallallahu alaihi wa sallam ó ní wa idha wudi'a alaihim as-sayf lọ́ba ti di wípé ìdá ti ṣubú látọwọ́ wa rélùwà àwa láàrin ara wa náà la yọ̀dà síra wa lam yarfa ila yawmil qiyamah Kalau ọba ò ní mú kú títí dídọ́ pé nà fìyà ẹni bí tó bá ti di bá dojú ìjà kọra wa tá à ń bá para wa wa mùsùlùmí àdáwò tó kù kò sí nǹkan kan tí ó mú kí àyẹ̀ wá sópin àti dídọ́ pé nà fìyà. nǹkan yìí náà rí tó ṣẹlẹ̀ ní mùsùlùmí sí mùsùlùmí ó Afghanistan mùsùlùmí sí mùsùlùmí para wọn mùsùlùmí sí mùsùlùmí dojú ìjà kọra wọn ìjà ọ̀nà tánmà àrí Somalia mùsùlùmí dojú ìjà kọ mùsùlùmí pa wọn pakúpa àrí Boko Haram fífi tí nàbà ti bẹ̀rẹ̀ àti bẹ̀rẹ̀ rẹ̀ ọ̀tẹ́jọ́ àti tán rẹ̀ ní máa sùn kọ́lọ̀ ń dá kọ́kọ́ bá ká gbogbo fìtínà lẹ̀ wọ́n yàtọ̀ kó حتى يلحق حي من أمتي بالمشركين أنا بني كميتا النظام gbẹ̀dẹ̀ àgbẹ̀yàwó ní dé títí táwọn kan nínú àlùmọ́ àmì tó fi darapọ̀ mọ́ àwọn ṣẹ̀wọ̀ gbẹ̀dẹ̀ àgbẹ̀yàwó ní dé táwọn kan nínú àlùmọ́ àmì tó fi darapọ̀ mọ́ àwọn ṣẹ̀wọ̀ kó àwọn ṣe ìsìláàmù mà. orí ẹ̀ mọ̀ gbọ́ náà ó lè jẹ́ èèyàn kan ó lè dáhùn èèyàn tó pọ̀ wọ́n làwọn ṣe ìsìláàmù wọ́n ti padà síbi kúkúrú dáhùn bá bọ̀ tẹ́lẹ̀ ó sẹ́ni kankan rí ara rẹ̀ lọ́sọ̀ àmọ́ nínú àmì ìgbéǹda ìyá mọ̀ kárí mùsùlùmí kọ́ máa fi islam rẹ̀ níbẹ̀rẹ̀ sí islam kò lè ṣeéṣe kíkẹ́ nìkan gba islam kọ́ àlọ́ òsì máa kò lè ṣeéṣe. وحتى تعبد فئام من أمتي الأوثان bẹ́ẹ̀ ni gbéǹda ìyá mọ̀ níbi dáfẹ́ ráwọn kan nínú àlùmọ̀ mi tí wọ́n wọ́n máa bò sá eléyìí jẹ́ àmì kan nínú àmì gbẹ̀ngà òkèèyàmù nínú àmì gbẹ̀ngà òkèèyàmù ó sì ń jẹ́ àmì kan nínú àmì tí fi hàn fún ànábì Muhammad sallallahu alaihi wasallam ìránṣẹ́ ọlọ́run wọ́n yín náà wọ́n sẹ́yìn kó wọn fi fún bẹ́ẹ̀ kẹta bó lẹ sẹlẹ̀ tó ẹ wá di mọ àwọn òkúrọ̀ ọ̀gbọ̀n kan bọ̀ nínú ìjọ mi àwọn òkúrọ̀ ọ̀gbọ̀n kan bọ̀ nínú ìjọ mi kulluhum yaz'umu annahu nabi kulluhum yaz'umu annahu nabi gbogbo ọ̀kọ̀ọ̀kan nínú ọlọ́run àti àwọn fọ́nù sọ́pá nàbì lò wà á nà khatamu nabiyyin èmi ló pé àwọn ànábì la nabiyya ba'di kò sànàbì kan tí ó wà lẹ́yìn mi mọ́. àdéhìí ọjọ́ àdéhìí tó pa wọn lẹ́nu mọ́ fẹ́m àwọn àtàní àwọn òkúrọ́ ni ìjọ́ máa kóra wọn lánàbì lẹ́yìn ànábì Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ànábì tó sọ wọ́n tọ́ àwọn náà sì gbọ́ nípa àwọn kan nínú wọn a gbọ́ nípa Musailima al-Kadhdhab a tún gbọ́ nípa àwọn kan àwọn kan àwọn kan tán yọjú tán yọjú tán yọjú láyé àwọn kòlẹ́fà àti táwọn kòlẹ́fà kan fojú wọn rí. a nínú wọn àwọn tó kúkú burúkú bí ètò kú sórí ìgbẹ́ Ahmad Ghulam Mirza Ghulam Ahmad Qadiani orí ìgbẹ́ ló kù sí lọ́wọ́ àgbà anábì ò anábì òjijì anábì àwọn England ó náà sọ nínú àkọọ́lẹ̀ rẹ̀ gbogbo ayé òun fi ṣiṣẹ́ fún England anábì England anábì ni wàlá tẹ̀sán àti gbogbo ẹni tó bá kíra rẹ̀ lánàbì lẹ́yìn anábì Muhammad sallallahu alayhi wa sallam fẹ́ ináwó kẹta gbẹdọ àkíra rẹ̀ lánàbì lẹ́yìn anábì sallallahu alayhi wa sallam òkúrọ̀ àwọn òkúrọ̀ ńláńlá tí wọ́n kí lápá kí lẹ́sẹ̀ kí láhán wọn bẹ nàìjà àwọn wò pé káwọn pera aládàáni ga tó kéré àwọn ìjà pera wọn lọ́lọ́ wọn bẹ tó sì bì lẹ́kọ̀ọ́ mi gà ìyá kan bẹ káńké sórí social media ẹ̀yẹ kókòrò rẹ̀ náà máa gbọ́dọ̀ tó máa sọ ní ìsìn ọlọ́lọ́ lò ah. ọlọ́run tó wégé nìyí ọlọ́run ti ń ṣe interview pẹ̀lú àwọn òwe ìròyìn kí àsìkò rẹ̀ ọ̀há pẹ̀lú gbogbo alágbálúgbò kàdáàtì táwọn èèyàn ń dojú rẹ̀ kọ́. wọ́n wá ní oníwèé ìròyìn pé mi ìgbàgbọ́ ìgbàgbọ́ kọ́lọ̀ níyìn o tẹ́ lọ́kọ̀ abẹ́ lọ́kọ̀ ó ní bẹ́ẹ̀ ni wọ́n lọ́kọ̀ mọ̀nà ọlọ́run tó lọ́kọ̀ ẹ̀dá kò sí ọkọ̀ yín máa bá yín ṣe àbí ìbáyín kò kò sí ní bá mi ṣe àmọ́ kan fún ni. Ṣé bímọ abẹ́ bímọ oníbẹ̀ ni bímọ mẹ́rin? Abẹ́ rí kan ọlọ́ntọ́ lọ lébọ̀ lébọ̀ ọlọ́mọbìnrin o, ṣé ìgbẹ́ máa pẹ̀ ní abẹ́ pẹ̀ ní tọ́kọ́? Olùmọ̀kìmí lórí àwọn ìbéèrè ìbéèrè. Abẹ́ rí kan bẹ̀ ọlọ́dún ilé tí ń lọ sí ń tọ̀ òkùnrin sì tún rí kọ́sọ́mà wàlà àwùlà wàlà àkúwọ́tò ìlà àwùlà wọ́n ní ṣé pọ́sibù kẹ̀sì tó ń lọ kàn tó bá wù tó bá wù ọ́ lọ́wọ́ mọ́jì ó wù ọ́ ọ̀yẹ́ kó wù ọ́ kó bíbí ọ̀tọ̀ àwọn bàbá ńlá rẹ̀ tó ọlọ́dọ̀ ẹ̀ tó bíbí wọn bí ọ ọlọ́dọ̀ tó bùkátà kó búrọ̀ṣì ẹnu láàrọ̀ kẹ́ni ọmọ màrún torí táwọn kọ́sítọ́mù bá dé táwọn òkúrọ́ bí àwọn fún nàìjíríà kúrú náà jìnnà sí onáà lọ́lọ́lọ́ ọwọ́ ní kú ikú yálò ojú wa kìlọ̀ tọ́ba tún dán òyàn kàwọ́ ẹ gbọ́dọ̀ irọ́ ta nàìjíríà gbó nítorí pé kò sí ìjọba ni ìjọba tí o ti rí títì sè ìjọba tí o ti rí mẹ́nyẹ́dú ìjọba tí o ti fana wọlé tí o fami wọlé wa ìjọba tó ṣe pé tán láfọwọ́lọ́wọ́ lákúwọ́tà ìlànà ìlànà tó nàìjíríà wà pé ẹnìkan ń tapọ̀ ẹ̀sìn ẹnìkan pera rẹ̀ lọ́lọ́ nígbà bá rí ó pera rẹ̀ mọ́tà máa ti dínkù mo rò pé yé ẹ̀ka ọ̀sán kàtàrà wọn náà fẹ́ revolution wọn náà wọn kó àpò ọ̀rá wọn kó eléyìí ló lè burú àmọ́ bá kí wọ́n gbé signpost wọn kọjá sí ti pé ọlọ́run àwọn ọlọ́run àwọn àwọn ti dán lọ́wọ́ àmọ́ ẹ̀rí kò ní wò ó lẹ́yìn dálẹ̀ ọmọ gbẹ̀gbẹ̀ are not the first and you not be the last. لا حول ولا قوة إلا بالله أنا ابني ولا تزال طائفة من أمتي على الحق منصورة لا يضرهم من خذلهم ولا من خالفهم حتى يأتي أمر الله تبارك وتعالى في نلقى بان اللي هو كذبا لكلوليس يقولوا يقولوا يوني بان لايلا أما سب ما يفتح وتبايلو أني تنتلسون أو سبنا أو قلنا لهم wọn ò ní yé jẹ́ni tó wà lórí òdodo tọ́lọ́ ó sì máa ràn wọ́n sí lórí òdodo yẹn ẹni tó wù wọ́n dànù àtẹni tó yapa sí wọn ní rí wọn gbèsè títí tọrọ ọlọ́run bó fi dé torí rẹ̀ nínú ọkọ̀ alùsùnà ní akọ́ ifá tó lọ́nsùrà akọ́ ifá alùmọ̀nsùrà àwọn tí ọlọ́run ọba ọ̀ràn sí àwọn eléyìí ló yẹ ká darapọ̀ máa. قال رضي مسلمي أهل السنة كما dia مسلمي من أهل البدع كما dia مسلمي من أهل الخرافات كما dia مسلمي من أهل الخزعبلات أما أهل السنة والجماعة أو الليل لولي سنة والجماعة بما سيبين أبيتوا ما دعلك أنتوا بس تدري تدري تدري تدري تدري تدري first first secretary general bílì mélòó wọn pàṣẹ lọ́dún àkọ́kọ́ irọ́ lásán asúnnàtú hiya islam wàlẹ̀ islam huwa sunna sunna ni islam islam ni sunna torí gbà lè yà wọn adúpẹ́ fọlọ́ tó bá kórìí bẹ́ẹ̀ lọ bára rẹ mọ́sàáì máa dúpẹ́ fọlọ́ tó tó bá wọ Ọlọ́run tẹ́lẹ̀ náà ní ọkàn sí wọn náà lọ́kàn náà ti fira ti fira wọn sẹ̀sì ti ń gbá ìyá wọn lẹ́sẹ̀ ló kọ́ fún àwọn sèdíkè Ọlọ́run ṣàánú rẹ̀ kò sí tiẹ̀ lẹ́ bàbá sí wọn náà lọ́kàn nínú àwọn tó lọ́kàn sí orí kárí ló kọ́ fún àwọn sẹ́sì Ọlọ́run kò sí tiẹ̀ lẹ́ wọ́n jẹ́ ẹni tó ti pẹ́ ẹni tí ó bá tiẹ̀ bọ́ sọ̀rọ̀ yọ kọ́kọ́ ronú ná torí pé irọ́ ọ̀tà lọ́dọ̀ tiẹ̀ àdúgbò fọlọ́ torí rẹ̀ sọ́nà ọ̀nà lọ́nà tá a gbọ́dọ̀ tọ̀ nàmbà túláàsì ni kì í ṣe fẹ́ẹ́ bàbá pé ẹgbẹ́ tó bá wù ló lè ṣe súnà tó bá wù ókè tó bá wù lè wọ jàánà torí gbogbo wa là fẹ́ wọ jàánà àbí bẹ́ẹ̀ kọ́ ni torí ẹ̀ka lè wà làwọn afẹ́ ṣe al-islam ká lè wà lìjánà làwọn afẹ́ ṣe al-islam ká má bàa wọná làwọn afẹ́ tẹ̀lé ta nàbí wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam abẹ́ náà wọ́n bẹ́ẹ̀ lé dáa láwọn olùkọ́ rẹ̀ tọ́rẹ̀ wájú àtàwọn àròyìn rẹ̀ tó ga jù àdánwò ó kéré ní àbótóbi ọlọ́pàá làwọn abẹ ọlọ́pàá bá dánwò kan á nídìí ẹ̀sìn wa wọ́n bá dánwò kan á nídìí ìmánì wa ọlọ́sàánú wa ní kọ̀kọ̀ àti ní gbangba ọlọ́pàá bẹ lẹ́dàá báwa balùbáńkà sí sẹ́ǹsì wa jẹ́ kí ọwọ́ wa kọ́ máa ròkè ṣàánú wa níwájú wa àti lẹ́yìn wa ọ̀tún àti òsì wa òkè àti ìsàlẹ̀ wa báwa balùbáńkà sọ̀rọ̀ wa láyé máa fọ ìbáraka sí lọ́la lùkìyàmù gbogbo àwọn ọmọ ẹ̀yà wa mùsùlùmí tí wọ́n lọ sí hajj tí wọ́n dé lálàáfíà ọlọ́run akọ́gbá jìnnà lọ́dọ̀ àwọn ẹni tí wọ́n lọ tọ́nà ọ̀bọ̀ ọ̀kọ́kọ́ wọn padà sílé láàyè ọlọ́run akọ́gbá bọ̀ ọlọ́run akọ́ forí jìn kó sì wọ́n lọ́mọ àlùjẹ́nu ẹni tí ò tí ì lọ ọlọ́run kó sínà fún wọn ẹni tó ti lọ rí kọ́ lọ́mọ sí lálọ́ wọn subhanallahi wa bihamdihi ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk